لله رب العالمين الحمد لله على كل حال الحمد لله الذي بنعمته الصالحات الحمد لله الذي جعل من الماء كل شيء حي افلا يؤمنون اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه قدم تسليما كثيرا أما بعد قال الله اتقوا الله سبحانه وتعالى واعلموا ان لا يقدر نعمة البصر قدرها حق قدره إلا من ظلمها تعملوا في أحوالنا التي نعيش فيها لا سيما أهل المزارع والرواشد في هذا من الوقت يعيشون فيها من قلة الأمطار أو المياه وهي سبب قصد مواجههم وعياش بآلهم عباد الله اذكروا قول الله سبحانه وتعالى في سورة الملك في سورة الملك قال الله سبحانه وتعالى في في آخر هذه السورة أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم إن أصبح ماؤكم دورا فمن يأتيكم بماء معين إنه لا مجد ولا مجد إلا من الله سبحانه عباد الله من حكمة الله سبحانه وتعالى في حفظ القصر أو تأخيره عنا عما يقيم عباده على حالة واحدة بل يبتليهم بالضراء والضراء ويتعاهدهم بشدة والرخاء ويمتنحهم ويمتنحهم خيرا وشرا قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ونبلوكم بشر وبخير فتنة وإلينا ترجعون عز وجل الله ọba tó ní ìgbà ọba tó ti mú ojú tó ìgbà tó tẹ́ owó ọpẹlẹ fún ọlọ́run ọba lórí kọ̀ǹdíṣẹ̀ yóò ìṣesí yóò tàbátí lára wa ní ilé ayé àmà ìtọ́sọ́rọ̀ ọba nílé gẹ́gẹ́ bí àmẹ́jọ Muhammad sọ́lá ìtọ́já pèsè ti fọ́wà nípa pé kàtí aláyé ìṣòro àmà ìtọ́sọ́rọ̀ ọba nílé àmì ìṣòro ìlànà ọdún nípa ọpẹlẹ fọ́lọ́run ọba lórí ìṣesí yóò ọmọdébà lórílẹ̀ ayé pẹ̀. Bákan náà, tí àwọn ìjọba bá ṣẹlẹ̀ sí wa, àwọn ìjọba bá wọn lọ́dún lórí wà alhamdulillah, láti ẹni bìí lọ sí ìfẹ́ sí ìfẹ́ ọpẹ́ ọkọ̀ ọlọ́run. Ẹni tó fi pé ó pè ìjẹra ń tẹ̀lé, lórílẹ̀ ìjọ pátá látara orí ìrìn kárẹ́kọ́ní òkòwò ẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìgbẹ̀sílẹ̀ lórí ayé tó ń sáájú pé ìfẹ́lẹ̀ ń tẹ̀lé ìjẹ́ ìgbẹ̀sílẹ̀ yóò fi ìrìn yóò sọ̀tàárà gbogbo ìrọ̀mọ̀ àtúlọ́wọ́ bá nínú ìjọ́ òṣòro ó fún àlejò ọmọ ọmọ sọ́ọ́dà lọ́sọ́dá ẹwùsàn náà bá nínú ìrìn ọlọ́run bá ti ní ìjẹ́ àti ìgbọ́lọ́bà lẹ́yìn ọmọ ọmọ sọ́ọ́dà lọ́sọ́dá àti gbogbo àwọn tó bá sọ orúkọ rẹ̀ fún ìgbẹ̀sílẹ̀ lẹ́yìn ọmọ ọmọ ìpá ọlọ́pàá máa tọwọ́ wà ìyálọ́ náà mọ̀ dájú ìpẹ́pọ̀ tó tó lè mọ ìjẹra jọgọjù lọ́lọ́wọ́ bá gbé rọrùn lásìkò lè máa ní bùkátà sí tàbásìkò tàà ní bùkátà sí ọ̀sẹ́ni tó lè mọ pa pé ìjẹra ìgbóṣe tó àfẹ́sọ́nà ọba sí ilé ìwọ̀n nínú ìgbìyànjú ẹ̀ tó ti fẹ́ lè fi fọ́rọ̀ ọ̀rọ̀ ìrètí fọ́rọ̀ ọ̀rọ̀ títà ní òun mú ìṣẹ́ ni wàhálà jẹ́ òmìnú nínú ìdúnà àwọn ni wọ́n mọ ìjẹra tí ń tẹ̀lé ìgbé ìkọlọ̀ ọ̀gọ́gọ́jù yàtà kéèkì àwọn àsìkò àwọn ìtẹ́jú ìtàndó lákọ́kọ́ yìí tó ti pẹ́ gbogbo ẹ̀sẹ̀ kankanká wà pàpàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbẹ̀ àti àwọn ni àtàwọn fẹ́ẹ̀fẹ́ omi pẹ̀lú ọ̀dá ìgbèríkọ́ tẹ̀lẹ̀ ní àkókò láwọn àtọ́kọ́lọ́ nípa tí ó gbà tí wọ́n lẹ́ nípa tí ó máa dà lábùsọ̀ ní òjò kó tó bá jùmọ̀ tó ní nípa kọ́kọ́lọ́ ọmọ wà lè gbọ́lá ọwọ́ jù fún wa bẹ́ẹ̀ láti gbé látara níyàwó ọlọ́pàá wà láti gbé wa lóhun díẹ̀ díẹ̀ ìlọ́pọ̀lọpọ̀ wa náà ó sì gbé nígbà mú wa ọmọ sì ló fi wọlé wọlé wọlé fún wa wà ká jẹ́ ó sọ lọ́wọ́ ó tí ní òjò fáwọn ẹ̀rú sí rẹ̀ tàbí kó jẹ́ pẹ́kí ilé ọ̀fẹ́ kọ́mọ́sọ́mí nínú gbàgbá kọ́mọ́sọ́mí nínú gúdò ọlọ́pàá ìjọ ọlá tàbí ibi ìgbẹ́jọ́ nígbò ti pé tí máa fi ń fi ìwọ̀n ìrìnlẹ̀ ọmọ ìdálẹ̀ orí pẹ́kọ́ ọlọ́pàá ìjọ ọlá ń fi lọ pẹ́lú àmẹ́lì sọ́kùnmọ̀ nípa pé ẹ̀wà mi sáyé lè fún bí ìdè wọn fún yín ó ń tọ̀wọ́ tó lè fún ìdè wọn fún wa ó pàdé ọlọ́pàá pàdé ìrọ̀lá èrò ogún ni ìgbékalẹ̀ tí ó ti dá ní àdébá òkú òun náà ti kápá sọ táwọn ọ̀sán bẹ tí wọ́n ń rọ̀jò àwọn ọ̀sán bẹ tí wọ́n ń tìjò ilé ìgbòkọ́jọ́ ìṣẹ̀lẹ̀ ti kí ọ̀gá náà sáyọ ọmọ ìdámù wọn látara àwọn ọlọ́run wọn kàwé ọ̀rẹ́ ó déyẹ bá jẹ́ kò gbẹ́sọ̀ ilé lọ́tọ̀ tí ọ̀gá ti gbọ́ yé yóò ti máa wà ní ọpọlọ náà táwọn ọ̀sán bẹ tí wọ́n ń tìjò àwọn ìgbẹ̀ tó wọ́n rọ̀dù tí ó ti pẹ̀lú ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ ni ọ̀sán ní kẹ́kẹ́ tó lẹ́rọ̀ tó ayọ̀lọ́pọ̀ pàdé kí ọlá nígbà tí ọlọ́pọ̀ pàdé kí ọlá tó bá ní kójú ọmọ rọ̀ ta ló ń tọ̀ tí ó ti wá ayọ̀lọ́pọ̀ pàdé kí ọlá ó ti kẹ́kẹ́ tá a lọ ó tayọ ọlọ́pọ̀ pàdé kí ọlá pápá jùlọ àwọn tàbá jẹ́ mùsùlùmí ta ìjọlọ́pọ̀ pàdé ká òun ẹ̀ máa rọ̀ ìtọ́lọ́wọ́ bá lè jọlá ó bẹ́ jẹ́ títí tó kún wọn kéré ó tó fún wa tàbí kún wọn tẹ̀ máa wọ̀ rárá tàbí kún wọn tẹ̀ lọ lára àkókò kára òun náà ní tọ́lọ́wọ́ bá lè jọlá ó gbé ó fẹ́ máa tó bẹ̀ fún àwọn ẹrúfin rẹ̀ pé kí wọ́n máa wà lẹ́kọ̀ọ́ nífẹ̀ẹ́ kan yọ kan pàtó èyí tí wọ́n máa jẹ́ pé gbà tí wọ́n máa wá bẹ lọ òjò ọ̀tá máa rọ̀ òjò nírọ̀ rábá òjò tánírọ̀ rárá ní fọ́ọ̀dún Tí ọjọ́ ìṣẹ́lú ìfẹ́ ìṣòro ló tójú ẹ̀ ó ṣojú pọ́, ọmọ ti yẹ yóò pọ́ náà, ọlọ́run bá tún máa fi ní ẹ̀dáwó nípa pé àwọn orí yọ máa fi tọ́jọ́ rẹ̀ títí gbàgbé dá lọ́mọ rẹ̀ kiri lọ́dọ̀ Àbúrúdà màlúwà tọ́dẹ̀. Ọlọ́run bá ti kò tàbí lé pé bẹ́ẹ̀ láti jẹ́ pé bí kò tí ó fi jẹ́ ọ̀rọ̀. Ọlọ́run bá tó wà. Inú olùkọ́ fi nà bíyà ní àyà mẹ́rẹ̀ márùn-ún ìrí ogójì ọlọ́pọ̀ ọba lẹ́gbẹ̀ẹ́ wọ̀nyẹ̀ lókùn ìṣàtẹ̀wọ̀n pẹ̀lú pé ẹ máa rí ìṣòro ẹ sì máa rí oore dédé nínú àwọn òkùnfà èyí tó ti pé ọlọ́run ọba ní ọlá ní máa ń torí ẹ̀rọ jù fún ẹ̀dá pàpàá jùlọ àwọn ọmọ ìdé ènìyàn àwọn àǹfààní èyí tààrí níbi kọ́lọ̀mọ̀ ọba àti ọlá kọ́lọ̀ jù fún wa òun náà ni pé àǹfààní ẹ̀kọ́ gan-an ọmọ ìdé ènìyàn bẹ́ẹ̀ ni àǹfààní ẹ̀rọ kéré sọ̀rọ̀ tó jẹ́ àwọn ẹranko ẹ̀rẹ̀ àrùn tàbí ìrùkéré gbogbo àwọn tó jẹ́ ìrùkú pátá àwọn èso pátá ló ní pípọ́lọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jù ìṣẹ̀lẹ̀ lọ́wà ọlọ́ọ̀bọ̀ ọba lè jẹ́ látọ́lọ́ jù ìṣẹ̀lẹ̀ láti fi lọ́wọ́ ọgbẹ̀ ìrùkú bá lóòrùn ọlọ́ọ̀ bá jí kí á sì sí lọ́dọ̀ ọmọ òfin máa níbi ilé rọ̀ jù káàkiri ọdọ̀ ìrọ̀rọ̀ bá sọ wọ́n yàtíṣìká ó ti fẹ́ mọ́kùn lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa pé àtẹ́lẹ́ Muhammad sallallahu alaihi wasallam kí ṣe tọ́lọ́gbà ọkọ̀kan nípa pé ọmọ abẹ́lẹ́ ọba tó olùgbẹ́ ọlọ́run ọba ìmọ̀ ń bí ọ̀rẹ́ ìtàlẹ̀ rí ti fi tàwọn nípa dínú ọba ìtàn ti fi ní òkèsọ́nà lọ́wọ́ ọ̀rọ̀ ìwọ́tàlẹ̀ ìtàlẹ̀ bí wọ́n ti ṣe àfihàn nínú ọba ìpé nínú ọ̀yọ́lọ́wọ̀ yàtọ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ yíwa tó wọ̀ bí tàbá àjò púpọ̀ lọ́mọ̀ tó àjò Táwọn àdáyé ti ṣe níwà àti òkú wọn ti láti àwọn òkú yìí, ẹ̀dá lọ máa mọ̀dájú. Nípa pé ní ti rí ọmọdé, níbẹ̀ ìjọba ìjọba pàpẹ́ ìbò pàpẹ́ ìlú pátápátá bẹ̀ lọ́wọ́ ọlọ́run máa sọ sọ́tún àárọ̀. Ní ayé àdáyé ti báyìí pé wọ̀n láwọn àná àgbàdo kúrò àmà nínú ọ̀sápọ̀ ọba ṣe bákanáà tí wọ́n ti parí ọlọ́run ọba lọ́pàá sáàkàn ní ìbàrọ̀ káà àwọn àtàjẹ́ sọ̀rọ̀ ọba nínú àwọn òṣùpá tọ́lọ́run ọba lè jọlá tí máa wá bí dé lẹ́kọ́lọ́ ọgbọ́n máa lọ́jọ́ látọ́pẹ́ sánà àṣọ̀dẹ̀ fún wa nínú rẹ̀ tó ti jẹ́ pé àkóso pàtàkì nílẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ àtẹ̀sẹ́rì ti tàfíkì ní máa ń wá tẹ́kọ̀ọ́ akéré ẹgbẹ̀rẹ̀ káfí ìgbàgbọ́ hàn àti ìpayọ̀ ọlọ́wọ́ ọba ìgbàgbọ́ náà ọlọ́wọ́ bá ta ní àti ìpayọ̀ ọlọ́wọ́ bá ta ní ó kéré gan títí máa ń jẹ́ bọ́nà lọ́wọ́ àlẹ́gbọ́lá fún ìjọ kí sánmà àwọn àti ọ̀rọ̀ látara tí ó ti ẹ̀fá ní ìgbàgbọ́ sọ́lọ́run ìgbẹ́ ẹ̀lọ́ta ló ti ìyọ́mà. Àkàrà, ẹlẹ́gbẹ̀ẹ́sì, àdìmọ̀lọ́ àjọ oṣù tí ìyá, wọ́n lè bẹ̀jà ìyá. Nínú àwọn kan tẹ́ wọ́n lọ́wọ́ bá lé fiọlá tí máa ń torí ẹ̀lájọ kójú ọ̀rọ̀. Òun náà ní pé ń gbà tí ẹbọ bá pọ̀, tẹ́bọ bá pọ̀ láwùjọ àti àwọn àdádálẹ̀, ọlọ́wọ́ bá lè torí ẹ̀ ìtú tó wá jẹ́ ìṣẹ́ tó jẹ́ nǹkan ìyàlẹ́nu lẹ́nu bá ẹ̀rẹ́ ìwádìí tó bá lójú ní ọ̀bá tó wá rọ̀ gan-an tàbí kí ògbó wá fẹ́ bọ́ọ̀lẹ̀ ìgbàlẹ̀ wọ́n wá múra wọ́n tún wá múra sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa wá ìrìnkọ̀ fún wọn lójú ara wọ́n lè ní kí wọ́n rí bọ́ọ̀lẹ̀ wọ́n lè ní kí wọ́n mọ́lẹ̀ wọ́n lè ní kí wọ́n wọ́n ti sí lọ láwọn àwọn abúlékò abúlékò abúlékò ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wọ́n ti dáwọ́ láàrin ara wọn pé tó à ń gbé ológun báyìí bọ̀ wá o à ń gbé àwọn oníkìníkà báyìí bọ̀ wá o àwọn tẹ̀sùn olùkìníkà báyìí bọ̀ wá o wọ́n bá tàdúrà o wọ́n tẹ̀sùn lójú ọ̀rọ̀ tó ké bá lòdì tí wàá bọ̀ kí ń sọ àbáyé agbọ́dọ̀ ìṣọ́lọ́ ọ̀sẹ́ nìkẹta tó lé ọ̀rọ̀ rárá ṣùgbọ́n àìpé làákàyè tí o ṣe pé kàwé ní ó jẹ́kó pé àtúkọ́lọ́ ọba ìjọlá ó jẹ́ ní làákàyè náà ó pé fúnra rẹ̀ látọ́dọ̀ rẹ̀ síbẹ̀ kọ́ gbogbo làákàyè tí ọba ti pé dáadáa òun yóò máa wò pé bóyá akéèrè tó lé ọ̀rọ̀ jù fún ni àbẹ́yẹ̀kan bẹ tó lé jù fún ni pẹ̀lẹ́ yìí kéré nínú àwọn Yorùbá wọn kò ní ìkọ́ bẹ́ẹ̀. Àbẹ̀nà bá jẹ́ mùsùlùmí nìta tí mùsùlùmí rẹ̀ tó sì jẹ́ pípọ̀ mẹ́hẹ òun náà gbàgbọ́ náà ọba nìta. Òun náà yóò bá jọ jíjẹ́ ẹ̀kọ́ sí ìsìlámù rẹ̀ bá mẹ́hẹ òun náà tẹ̀lé àwọn tí èsì mùsùlùmí táwọn gbà sí àwọn ọ̀ka ní ìjẹ́ níbi kójú ọ̀rọ̀ àwọn ọ̀ka ní ìjẹ́ níbi kójú ọ̀márọ̀ tó sì ṣe ilé ìtàkùn àtàyè jìnnà látàyè tó pé òun náà lọ́wọ́ ọlọ́run ọba nìjọra ó jẹ́ pé jẹ́wà pé àlọ́run pátákọ̀kọ̀ ní ṣe ìdí pátákọ̀kọ̀ tẹ̀lẹ́ tẹ̀lẹ́ mímá ọlọ́run ọba látara omi lọ́ta gbogbo tó tẹ̀ omi ìdápátá látara omi ọlọ́run ọba nìjọra ti dáwọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ fún wa inú sọ́ọ̀tù rọ̀ kéńtẹ́ ń àwọn ẹ̀dá tó mú dá ẹni tó ṣe ń wọ́ ibi ìkùn wọ́ ní ìgbẹ́ ń àwọn ẹ̀dá tó mú dá ẹni tó ṣe ń lẹ́sẹ̀ àtẹnitọ́lẹ́sẹ̀ náà gbogbo wọn pátá látara omi ọlọ́run bá ti dá wọn ọlọ́run ọba lẹ́tọ́ ọlá ó ti omi kó wúlò fáwọn ọmọ ẹ̀dá léèjẹ̀ ní lára ẹ̀kọ́ ni lálùjẹ̀nú ni ó tó kí omi ọkọ̀ ju ilẹ̀ lọ àwọn tí wọ́n mójútó ilẹ̀ wọ́n gbà pé pàtẹ́ńtì sí omi kó lórílẹ̀ seventy one point three percent nígbà tí a ti wo ibi tí ilẹ̀ gẹ́gẹ́ wà lọ́jọ́ pé ibẹ̀ náà yóò tún máa níbùkátà tó ní lọ́pọ̀lọpọ̀ àsìkò lọ́gbọ́n tí omi wà pẹ̀lú pé ìdẹ̀ òdílẹ̀ rárá omi láàbà ń bẹ̀ ìdílọ́jẹ́ pé ẹ̀yìn tí wọ́n pàdé ìlẹ̀ ní àyíkó nínú ìta tó ti pé máa ń fa kọ́lọ̀n ọba ètò ọlá wọ́n máa fi rẹ̀jù látòkè sẹ́nà òun náà ní fáwọn tí wọ́n fẹ́ra wọn ní mùsùlùmí ní ti ní wọn ò pé ìjọsìn ìjọba ọgbọ́n sọ́dọ̀ ọlọ́wọ́ ọba látara pé wọn ò pé ìjọsìn àtùpàdá wọ́n tẹ́lẹ̀ rẹ̀ ọgbọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ́jọ́ pé níjọ bá rí òkúrùn kọ́lọ́run níjọ tí ó bá rí àwọn àdánwò kéékèèké ní òkúrùn kọ́lọ́run nígbà tọ́lọ́run ọba tó fún ní ayé gbẹ́gbẹ́ ọmọ fẹ́ yóò fi ìjọ sílẹ̀ ìjọ sọ̀rọ̀ rárá ìmọ̀ nǹkan sábàbí gẹ́gẹ́ ni pé nígbà tí àwọn èèyàn tí wọ́n bá yọ tàkà owó ni tàkà oko ni tàkà ọjà tí wọ́n ń gbà ni nígbà àwọn ọ̀pá ti yọ kàkà ń bẹ́ẹ̀ tàbí wọ́n ó lè yọ ọdún mẹ́wàá tó tó yọ́ látara bẹ́ẹ̀ ọmọ ó lè tí máa ń pa kí òjò má rọ̀ lásìkò ìsámà ìjẹ́lọ́ ọmọ bá lè jọra láti bá wa wọ̀ jù náà láti máa wọ ìṣẹ́ wa gbogbo ẹ̀sìn tá à ń tẹ́ta ó ń jì fún wa gbogbo ọ̀rọ̀ ìgbàlẹ̀ ìsàmà ó sì jọ òjò aláàánú ọjọ́ òjò fẹ́ ọjọ́ òjò ìdí pé yóò mọ ìròyìn ìjáde fún wa ń kòtò kọ́ ọmọ ìrìn ìyá àdáwà ìrìn ìdá ìdá ó pè ní ìdí ìṣídàtì mòónà ṣọ́wọ́ ṣùtọ́ èyí wípé àwọn ọ̀fẹ́ ń bẹ̀ àwọn ìjọ kan wọn ò ní jẹ́ nìkan tó wọ́n máa jí òsùn ọkùn àyà fífí ọlọ́run ọba ọba lẹ́kẹ́ ọlá ó fi yàn ó fi sáàrin wọn ìyàn mú tó ti pé àtijọ́ àti mú yóò ṣòro gan bí wọ́n bá lówó lọ́wọ́ gan ni wọ́n fowó náírà sí ìṣèlú ìrírí nínú àwọn ọ̀kẹ́ tó pé yóò jù yóò pà fún wọn òun náà ni pé àwọn ọ̀kẹ́ tí wọ́n bá rí gan ṣíṣẹ́kùnmọ̀gbọ̀nà ẹ̀sẹ́ntì tí ẹ̀ yọ́n lágbàrà kan ìṣòro ní ọmọ ajẹ́ láti ra yóò di kòkòkò nígbà tí wọ́n bá tó rà náà wọ́n ó tòwó lórí ṣàwọn sọ́tọ̀ èyí ní ọlọ́run kọba lẹ́kọ́lá yóò fi wájẹ́ ní kẹta pé yóò gbé olórí ìjọsí alábòsí tó kù ní olórí gbogbo ẹ̀pátá láfẹ́ rí lórílẹ̀-èdè Nàìjíríà sáà bá lọ kọ́ńtì kẹta pé orílẹ̀-èdè Nàìjíríà ní kẹta ti dó ábẹ̀rẹ̀ pé àdíṣù yìí àdẹ́bí ò torí ìlú kẹ̀kẹ́ sọ́ọ̀dẹ̀ sọ́tàlọ ìrìnlẹ́yà látara pé ajẹ́lùkẹta bí ó tún wọn kò ó ti ọlọ́run bá sọ fáwọn òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yọ máa tẹ́lẹ̀ tàbí pé a àmì pé bẹ́ẹ̀ tó ń tẹ̀lé bẹ́ẹ̀ tó lọ. Nígbà Muhammad sallallahu alaihi wasallam oníkó wọ́n dàmú yẹ́mù náà ń sàkáyàtà àmúwádìí ìgbà múnà wọn lọ fọ́sọ̀rọ̀ nínú sámà. Kọ́dà báwọn ẹni yìí bá tí wọ́n láwọn ọ̀yọ́ tàkà nínú dúkìá wọn wọn ọ̀yọ́ tàkà nínú owó ni wọn ọ̀yọ́ tàkà nínú owó tí wọ́n ń ni wọn ọ̀yọ́ tàkà nínú rúgbìn ètò ipá mú jáde fún wa ìdílé àwọn ìmọ̀lẹ̀ pọ́sọ̀rọ̀ ní sàmáà àti kọ́nà ọ̀bọ̀bà lè jọra pọ́pọ́ láti má jẹ́ kójú òní ìjọ tí lè bá ti pé àwọn ẹranko ní ọlọ́run ọba jẹ́ lọ́sùn rárá ilé ìjọba sáárí látọ̀dọ̀ nílùú Muhammad sọ́lọ́dọ̀ àjọsọ́lá mo tún lọ báyà sí kí ó ń sọ ọlọ́run bá jẹ́ ìwà pé nínú tí máa ń pa kójú ọmọ rà nígbà tí àwọn ẹbá pọ̀ láti máa yọ ṣẹ̀dá látàná nínú pẹ̀lú máa ń pa pé òjò ọmọ rà òun ẹni tó sọ tó burú lórí wà ní máa àti nígbà tí ẹsẹ̀ bá pọ̀ ní máa ń pa bọ́lá ọgbọ́n má lọ́jọ́ àfáwà ẹni ẹni tó jẹ́ kàlífà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kàlífà mẹ́rẹ̀ẹ́rin èyí tó fi para ní onípe máa ná zalabalẹ̀ ẹ̀rùn bídàbìdàmbéni àtẹ́wò pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọmọkùnrin ìdàbí tọ́wọ́ ọlọ́run kò sí gbádẹ́wò náà kú àyàfi ìrútùwàdà tọ́jọ́ àtàwọn olóṣèwàdà lọ́ọ̀dọ́ ọlọ́run ọba láti jẹ́ ìfẹ̀tẹ́ ọwọ́ ọlọ́ọ̀bà alákòójì ọlọ́ọ̀bà alákòójì fún wa síbi yóò bá wá kù sí sàkójì fún wa ń bẹ̀ láti bá wa òjò ọ̀kẹ́ bá wa òjò àánú bá wa òjò ìdí pé yóò bú irúgbìn jáde tí ó lọ sí jẹ́ ìfẹ̀tẹ́ pé yóò sàǹfààní fún wa ọwọ́ ta jẹ́ sọ ọlọ́run nínú nǹkan tí máa ń fa kójú ọba rọ̀ òun ní ìgbọ́kúnlẹ̀ ìbájọ́ bá hàn nígbà tí àwọn ẹrú tí wọ́n bá gbàgbé ọlọ́run ọba wọn kàkàtọ́ ìpín bá wọn bára wọn àdẹ́wò kéékèèké tàbá wọn àdẹ́wò láńláńlá tí wọ́n padà lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn wọn wà ní padà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọdọ̀ ẹlòmí wọn máa lọ tẹ́rù bá gbàgbé ọlọ́wọ́ bá rẹ̀ tí máa ń fa kọ́lọ́wọ́ bá máa wọ́jù lákòókè sọ́mà ọba ìpa bá fẹ́ wo ìlú ìsẹ́yìn yìí lè ká ta fẹ́ fi ṣàpèjúwe lásán ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́jọ́pọ̀ àdẹ́wò ń bá wọn kàkà tí wọ́n tẹ́rọ̀ wọn padà lọ́dọ̀ ọlọ́run ipò bí iná ń gbà lọ orí òkè tó wá pọ̀ lásìkò yìí léṣe tẹ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sì lọ dá àwọn orí òkè lẹ̀ táwọn mùsùlùmí tí wọ́n sì lọ bẹ̀ tí wọ́n lọ bẹ̀ àwọn èèyàn tí wọ́n lọ lọ́lẹ́ ìpàkọ́ bẹ́ẹ̀ láàrin tí wọ́n lọ lọ́lẹ́ o àṣírí tí wọ́n lọ lọ́lẹ́ ìbára sí níbí tó ti pẹ́ àwọn àyè yìí àwọn mùsùlùmí kan wọ́n fẹ́ fi tó wọ́pọ̀ jù bẹ́ẹ̀ ìṣòro ìṣòro ìṣòro wọ́n lè fẹ́ wọ́n tàn wọ́n mọ̀ pé ìṣòro yìí yóò máa lókùn sí èyẹ̀kọ́ nígbà wọ́nà yìí àyàtí ọlọ́wọ́n bó lókun ní ṣòro rẹ̀ ẹni ọba gbọ́lọ́wọ́n bá dúró ọlọ́wọ́n bọ́ tẹ́ ṣòro rẹ̀ ẹni ọba wá ẹlòmíì lólùbá mú ìṣòro kó lẹ́yìn ọlọ́run Inú kẹtí máa jẹ́ kójú ọmọ rọ̀, òun náà ló pọ́sùwọ́tò olóòrùn olóbìnrin, nígbà tí ọkàn tọ́bájẹ́kọ́ bá lé ọdọ̀ ọlọ́wọ́ bọ́bá ní kí ọlá rọ́pọ̀ ìmọ̀ àdìhìn bákanáà nígbà tí ìgbàgbọ́ tó bí i lẹ́ ọlọ́pọ̀ ìsìlámà torí ẹ̀ máa bọ́ ìgbàgbọ́ pàpàá jùlọ nígbà táwọn mùsùlùmí bá wà láàrin àwọn èèyàn pàtàkì wọ́n máa ṣe ìsìtí fáwọn èèyàn wọ́n máa fẹ́ kókún ọlọ́wọ́ bá gbọ́ kí wọ́n rántí ọlọ́run àwọn gan fúnra wọn wọ́n jẹ́ ìgbẹ̀rẹ̀ kọ́ ọlẹ̀ níbi ìrìntì ọlọ́run táwọn ẹ̀bá tó wọ́n kò wọ́n ti pé ẹwọ́n mú fẹ́ pé ẹwọ́n mú sí wàdá alẹ́ títẹ̀ inú òní lọ ní ìwàyà o wọ́n máa sọ pé ọ̀fẹ́ ẹ̀yà ọ̀fẹ́ ẹ̀yà ẹjá ti díẹ̀ náà ẹjá gbádùn ní ayé díẹ̀ sí kátó orúkú wàdà kó bí ẹsẹ̀ ilé ìsìn máa ń fà á ìmájẹ́ tọ́rùn tó máa lọ́dún láti ọmọ ọlọ́run bá bá bọ̀dù láti fi sẹ́mà oríṣi àdéjọ àkọ́kọ́ sọ́ọ́lá rẹ̀ sọ́dà bí wọ́n bọ̀dù sàlàyé fún wa tọ́lọ́run bá sì bá sọ kalẹ̀ lálùkọ́ rẹ̀ sọ́tò lọ́wọ́ tó tó àṣírí rẹ̀ fún wa nípa àníbi wa lóhà ní sọ́lá tó ọ̀la wọ́n àti tó fi títí títí títí tí fáwọn èèyàn rẹ̀ ó ti wá àtúnà ẹ̀kún wọn títí olùpẹ̀pà kó tó sẹ́kì rò rápá fún mo sọ fún àwọn èèyàn ní pé ẹwọ́ lọ́wọ́ bá láforíjì ìyẹn ọba tí máa ń gba oríṣi ẹ̀dá lè látara bẹ́ẹ̀ ọlọ́run bọ́ba ní sọ wá ń jó wa nígbà ọ̀rọ̀ lóhùn sọ yìí oore tí máa ń ń nígbà tí bá ti jẹ́ ọba àwọn olùyọ́ tẹ̀lé lórí sí ní sàmà èyí tó ọ̀rọ̀ ìjọ máa rọ̀ lásìkò sẹ́mà lásìkò bùkátà tí ó máa tàbí máa rọ̀ máa

àwọn ọlọ́run bá aláforíjì kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn ọlọ́run bá aláforíjì àwọn ìbẹ̀rẹ̀ àti tó wa a wà ní mọ́sálásí ẹjá jẹ́ ìkẹtì ìpáwà lè tẹ̀rá tó lè wa tí ó mú àánú wá tí ó máa rí tọ́pọ̀ wá ilẹ̀ là ń ọ̀ Thank you. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أتعطاكم الله وبعد محمد صلى الله عليه وسلم هذا أطلب مسلم حقوق الإنسان وتعجلت الله وبعد عن سنة قلم أبو رجل قلم أبو رجل قلم أبو رجل أو مسلمين أليم كاتا سيدي عبد الله طبعا كان الله وبعد

àwọn mùsùlùmí nìkan ó ti fẹ́ ìgbàgbọ́ wá péye iná ìdájọ́ nìkan tó bá máa ń tẹ̀lọ́ lójú pọ́nà bá níbi ọkùnrin mọ́ta ọ̀la àlọ́sọ́là ó ti fi wá sí ẹjọ́ tẹ́lọ́ bàbá náà fọ́ rọ́jò tó rà wọn sí èdè mùsùlùmí àwọn ẹbí wọn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ó fi rọ̀ ṣùgbọ́n ó gba àwọn ìṣẹ́ yìí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dáhùn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ọmọ ọkọ̀ báyìí ìgbẹ̀ ìyàwó ẹgbẹ̀ ìjọdíkà ó tún títí bàwà lápọ̀pọ̀ wọ́n tí ń pè wọ́n bá sí láwọn abúlékò yìí ẹjáwó àgbẹ́lì báyìí ẹjáwó pàfẹ́ ẹjáwó pàfẹ́ tuntun ó tí ó bá fẹ́ mùsùlùmí sí

tí wọ́n ti jẹ́ nígbà tí wọ́n ti rẹ̀ fún ọmọ nígbà àwọn ọmọ tó ń fún wọ̀nyí kò láti náà padà ní dájú látara sásìkò tó yẹ kó ju ọ̀rọ̀ ọ̀rọ̀ lásìkò náà àwọn náà ń kẹ́ lábá ọkọ̀ ìgbé fún àníbà Muhammad sọ́lọ́lọ́ àyọ̀sọ̀ yìí ó ti ọlọ́wọ́ bá ó sì tẹ̀lé wọn bá tẹ̀lé ọmọ àgbésùn Allahumma àgbésùn Allahumma àgbésùn Ànábì tẹ̀lé wọn bá tẹ̀lé ọkọ̀ gbọ́lọ́wọ́ ilẹ̀ mẹ́ta wọ́n ni pé ó ń sọ wọn bá tún sọ̀tà tó tó kú lórí mẹ́mbà ní jọ́nà iná ẹ̀mí àti bàbá èyí tó ti tẹ́wọ́n tọ́lá sí láti gbogbo náà ni omi ti ń kán bẹ́ ní ti ń kán sórí àlẹ́bí ọmọsàálà àtọ́lá ní ti ń gba erùpọ̀n rẹ̀ kán sílẹ̀ lẹ̀ nígbà tí wọ́n èké wọn tán ìṣe ló jẹ́ pé òjò ní wọn wọlé òjò máa rọ̀ sílẹ̀ ẹjọ́ náà ni ó ti fi jọ́ kejì òjò dá ó ti jọ́ kẹta ojú ọmọ bẹ́ẹ̀ ló ti jọ́ kẹrin ojú ọmọ

àdíjì yóò sọ fún wọ́n ṣe kò sì sọ fún wọ́n ṣe ṣùgbọ́n àti ìfìlà òṣàbíyà lò táwọn fi gba àti jámù ẹ̀yìn ẹ̀sọ̀nà àtẹ̀yìn nígbà tí ó bá ń rẹ̀ ìdàgbẹ́ta lórí mọ́nà tó tó bá ń rọ̀ ju gbogbo ẹ̀ lọ ọlọ́run bọ́bá alẹ́kọ̀ọ́lá ó ti rẹ̀ fún àlébí wọn Muhammadu aláàlọ́sọ́lá ọjọ́ kẹrin ní lábá ọkọ̀ yìí lòun fẹ́

òun náà ló sọ pé oúnjẹ ọlọ́run ojú ní pọ́ ó ti lọ ọkọ̀ jẹ́ ọ̀nà ti bàjẹ́ ààrọ́ mẹ́ta máa ó ti wọlé báwọn àgbẹ̀lọ́wọ́ lọ́wọ́ bá gbé kó nínú mọ̀sílá tó ní bẹ́ẹ̀ ní tó lọ́wọ́ tó tẹ́lọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá dákùn àwọn ìyẹ́ láwọn òfin tó jò yìí máa báwọn lọ́wọ́ tẹ́yìn mọ̀dínà báwa lọ ọ̀rọ̀ tó rí òkè báwa lọ ọ̀rọ̀ sínú búdó báwa mọ kó ní ìlú tètè pé ní parí àdíìsì yẹn wọ́n láwọn tí wọ́n ń ti oko bọ̀ wọ́n sì lù mọ̀ dínà ìsì wọ́n ń rí ẹ̀sùn tó pàtìtì pàtìtì ọ̀rọ̀ wọn bá ti wa ọ̀fẹ́ náà tó gba àdíìsì yìí wá ó ní ah, Kí ló yẹ tọ́lọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ náà? Ó ti pa <laughs> ọmọ tọ́lọ̀ bá torí ẹ̀ ṣe é lè. Ọlọ́run ọba fẹ́ jẹ́ kẹ mọ kàrámù tó lè fi ìdíkò. Orí ìbùkún tọ́lọ̀ bá ti bá lẹ́bí. Tọ́lọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run bá kọ́ rárá ni wọ́n kà síkẹ́ tó ti tó, ó ti dájọ́. Ṣùgbọ́n tó jẹ́ kẹrẹ mọ́ pàtàkì àlẹ́bí ti lẹ láàrin yìí, ó fi wá ọlọ́run ní ibi ọ̀sẹ̀ kẹ níbi ọmọ ọmọta alátọ́nà ló tó bẹ́ẹ̀ àwa náà àwa ájẹ́ nìkan tó fi pé bá nẹ́bí ti fi bẹ̀lọ́wọ̀n bá lọ́jọ́ náà àwa náà fi bẹ̀lọ́wọ̀n bá bẹ́ẹ̀ lọ́jọ́ òní bẹ́ẹ̀ náà ni àdébí ọmọ ọmọta alátọ́nà ó kò náà àwọn àdéta ọjà bàbá wọn máa ó jọ ọ̀rọ̀ àwọn bàbá wọn sọ fún mọ́ ilẹ̀ tó jọ ọ̀rọ̀ kí láti ó mọ́ rùpẹ̀ àpá tọ́jọ́ pọ̀ àdébí ọmọ ọmọta alátọ́nà

ó nínú kẹta máa ń kí lọ́yá láti pè rí lọ́sẹ̀lẹ̀ ilẹ̀ ẹ̀kẹta sí lọ́sẹ̀lẹ̀ ilẹ̀ ẹ̀ka lásìkò lọ́sọ́wọ́n bá ti ṣe ẹ̀dá òdùn tí ò sí ọdún mẹ́rin lọ títì wọ́n ti lọ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n ìrun yìí káàkà méjì náà ni àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe máa ń kí igi títí máa ń kí bá tí wọ́n lọ mùsọ́lá iná ẹ̀mí ọ̀nà yẹn pé bá tí wọ́n lọ sí ọ̀rọ̀ àtúnṣe bẹ́ẹ̀ lára sí ọ̀rọ̀ àtúnṣe ẹnu pé ìwù tọ́ka sí yàtọ̀ sí tọ̀lásìlẹ̀ ẹ̀yìn tàbí tọ̀lásìlẹ̀ ilẹ̀ òun náà ni pé a yàtọ̀ àkótódì ìyàtọ̀ àkótódì àwọn olùmọ́ ní pé sáàkọ̀ ojú wájú títẹ̀ yìí àbí ààyè tìlú títà Tí ẹ bá kọ ojú tiwájú sẹ́yìn, ó ti dòkè àbí ẹjọ́ ìsìn. Tí ẹ bá kọ inú sí títà, ó ti dòkè àbí ẹjọ́ ìsìn ó ti jẹ́ àtọ̀ bí wọ́n ṣe sàtọ̀ lórí ìbánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ti náà nínú èrò tí ẹ máa ń kí nígbà tó yóò bá rọ̀ ohun tó fi síbẹ̀ lọ́dọ̀ tí wọ́n fi ọlọ́run bá wọ́n jù fún wa alhamdulillah ọlọ́run bá wọ́n jù fún wa wọ́n lọ́ ọlọ́run ah tí yóò rí ìtẹ́ ọyá ti wọ́n sọ wọ́n máa sọ pé lọ́dà wọn lábá tó tó bá rọ̀ èyí tó tó bá wọ̀ lọ́dọ̀ tí ọ̀tá máa sáré ìfẹ́ ah, òjò dé ní tètè wọ́n ní ibi tí wọ́n lọ tó tó bá jẹ́ àwọn akọ̀ ọ̀tá wọ́n máa sọ pé alhamdulillah wọ́n máa fẹ̀yìn bá alhamdulillah alhamdulillah wọ́n ti ṣe ìyàmí ìrìnà ojú ọrọ̀ lásìkò tá a lọ bẹ̀rẹ̀ náà ìrìnà wà rọ̀ ṣùgbọ́n látara àwọn ọlọ́run ìwẹ́yọ̀ kẹta tí mọ̀ tá a ti bẹ̀rẹ̀ náà ìrìnà ọmọ sọ pé àtàwọn máa bẹ̀rẹ̀ Allahumma gísnà, Allahumma gísnà, tàbí òkè òtẹ́lá àti ìgbójú òmùrọ̀. Tàbí òkè òtẹ́lá àti ìgbójú òmùrọ̀. Tàbí àmì nàìjíríà ìmọ̀ ìlú kọ́wìt nínú ìbàdọ́kọ́ lágbára ni. Ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ fẹ́ni tọ́nà bá bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Allahumma gísnà, Allahumma gísnà, Allahumma gísnà, Ọlọ́run bá ń dé ọ́ tákùnbára ọjọ́ tákùnbọ̀jọ̀ fún ọlọ́wọ́ bá. Ọjọ́ fún ọlọ́wọ́ bá, yà hẹ́lú yà kọ̀ yóò برحمتك نستغيث ìrọ̀lọ́wọ́ bá wọ́n lọ́pàá ààyè ìrọ̀lọ́pàá tó ìbọn jádúó ọlọ́wọ́ bá ń bí ọ dákùn àwọ lẹ́sí ẹgbọ́ bàwà rò dákùn pẹ̀lú fún wa òjò aláàánú bá wà rọ̀ òjò aláàánú bá wà rọ̀ òjò tí ó máa ń ti wá dákùn bá wà rọ̀ tàkójì pa ní bàbá kù sí dákùn tàkójì pa tó bàbá kù sí ọlọ́wọ́ dákùn pẹ̀lú fún wa rò nínú súnnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam òun ní ẹni pé tí máa ń sáré alẹ́rí ní ń bá yí èyí gbogbo àwọn tó wá jẹ́ lèmọ́ ọmọ pátá nẹ́fẹ́ lè yọpá alẹ́bí àwọn ọmọ tààdà àtàwọn tààdé tí èsì ti pé tí bá ń tààdé àdéhùn rí báyìí alẹ́bí máa tẹ́wọ́ dáa ìlànà ìrìnbà eléyìí ẹ̀kọ́ ní káàlù ìkọ̀ bẹ́ẹ̀ هذا من أفعال النبي inú tẹ̀sí rẹ̀ náà ni pé ó bí bá ń sàájú àlórí ní ń èyí tẹ́wọ́ rẹ̀ sókè sẹ́nà lọ́kẹ̀ máa fẹnu sọ wọ́n ní pé àníyàwó yóò ṣí rẹ̀ títẹ̀ máa ń tọ́ka títẹ̀ máa ń nẹwọ́ yẹn tí máa ń fi ọwọ́ lásán ṣùgbọ́n kọ́ wá tẹwọ́ wọn ló sọ lọ́wọ́ fi ìdílé ọ̀ ó ti káwọn olùkọ́ wọn sọ̀rọ̀ pé ààyè sábẹ́bí bá ti tẹ́wọ́ pé bá tẹ́wọ́ ká tẹ́wọ́ ń bẹ̀ ààyè sábẹ́bí ọ̀bá ti tẹ́wọ́ àtọwọ́lé àgbọ̀dọ̀ tẹ́wọ́ ló fi jẹ́ pé tí wọ́n bá ń tàdá lórí mímbà mi ibi ọlọ́wọ́n bá sàánú àwàtà jẹ́ àwàtà ìtàwà ní gbogbo àwà ní òyìn tẹ́wọ́ ádámi àpọ̀lẹ̀ ní sọ́lá rẹ̀ sọ́lọ́wà tààbí èyí ni títà àwọn tàbí àlẹ́gbẹ̀ àwọn tàbí rẹ̀ táwà ní òfin pọ́sẹ̀ ìṣù káàkì fi máa pọ̀ ogun àwọn tó dá àwọn lè máa mú اللهم أرسكي تقبى ولا تقري سمع أرسكي وتقبى ولا تقري سمع أرسكي وتقبى مجد منه لا أرسكي وتجد ولكم تسموا أرسكي تقفت ولكم أو فاء أرسكي تقفت ولكم أو tọ́bọ́ wá fẹ́ ọlọ́run tó pọ̀ pátá ọ̀dọ̀kùnbáwà tí wọ́n nú àwọn àgbẹ̀dàkùnbáwà tí wọ́n nú àwọn àgbẹ̀dàkùnbáwà tí wọ́n nú má fi ìnira má fi kó bá wọn ọlọ́run pàtàkùnbáwà fi ìlú bá ti sínú tẹ̀lé ayé wọn tó bá àwọn tó wá jẹ́ pé àwọn náà jẹ́ kára pátá àwọn olùsòwò pátá àbàgbàtà títẹ́ wọn gbogbo àwọn iṣẹ́ ìjọba bá àbàgbàtà títẹ́ wọn gbogbo àtàájú oníṣẹ́wọ́ àbàgbàtà títẹ́ wọn láti àbàgbàtà títẹ́ wọn má bá àti sáré lókè tá ń sáré lódò dákun májì ajẹ́lẹ̀ pẹ̀lú pé ìdàmú wọ́n pọ̀ dáríṣìkí wa lọ. dáríṣìkí wọ́n pọ̀ ìdàmú wa lọ́lé o. dáríṣìkí wọ́n o. àwọn tó ti lówó ní ọdá kò tó wọn lówó sí. àwọn tí wọ́n sí ìlọ́lára tó wọ́n ní àwọn tó jọ́lọ́ sí ní ọdá kùnmọ̀ ọmọ ọkọ́ lóòsì الله أكبر الله أكبر